kí ẹ̀yin olùgbọ́ wa kú ìsinmi òní o mo gbàdúrà pé ìsinmi òní kò ní jẹ́ àṣemọ́ mo kí ẹ̀yin èèyàn wa tájọ wà níbí náà mo kí ẹ̀jìnà sẹ́mi mo kí dikin ọ̀la tí Ọlátọ́jí ní ìjọ sàjábà tí church èmi mo ní wọn ọyá dikin ẹ̀jẹ̀ àjọ lọ lálẹ́ adúpẹ́ o <laughs> olùwàmọ̀sàgbára yín dọ̀tún mo kí Mr Sunday Akande pẹ̀lú Julius wambi Adayọ̀ mo kí wọn náà o lórúkọ Jésù ìsinmi òní kò ní jẹ́ àṣemọ́ fún wa bá a ṣe ń bẹ̀rẹ̀ ètò ará mi olùfẹ́ ǹjẹ́ rántí pé àjò láyé tá a wà yìí so o rántí pé a ó padà lọ́jọ́ kan ohun tá a bá ṣe òun náà la sì máa sọ nígbà tá a bá padà tán pẹ̀lú èrò yìí lọ́kàn wa ẹ jẹ́ ká jọ sí ìwé orin ìjọ wa sí níhìn mo jálejò ọ̀run nílé aginjù láyé yìí ọ̀run nílé yo kún fún ìjì ó kún fún oríṣiríṣi ìbànújẹ́ ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá kó yọ nínú ewu mo gbàdúrà pé ìjì ibi kò ní jà lù wá bí a ṣe wà nínú oṣù bàbà báyìí lórúkọ bàbá tọmọ àti tẹmọ a ó sì la ọdún ìjà lórúkọ Jésù ẹsẹ̀ kejì wípé bí ìjì tilẹ̀ ń jà ọ̀run. dùn ẹsẹ̀ tó parí. jẹ́ kí o torí nígbàgbọ́ pé ẹ̀yin olùgbọ́ mi ẹ ó ti ka ohun yẹn sílẹ̀ ah, mo dúpẹ́ lọ́wọ́ Gbẹ́ngà Oyèkúnjí ọ̀rẹ́ mi tó jẹ́ organist eh, Methodist Cathedral ó sọ fún mi pé ká máa lo àwọn new new tunes sódà láti lè máa mú kí development wà a o so ẹ̀yin ìjọ wa náà ẹ jẹ́ ká máa lò ó nínú ìpàdé orin wa ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run wa náà ẹ ràn lọ́wọ́ láti fún wa ní ọjọ́ láti lè máa ṣètò hymn hymn Sunday Ọlọ́run ràn wá lọ́wọ́ o lórúkọ jésù sí mi ò ní kò ní jẹ́ àṣemọ fún wa ìrántí ọdún kan ìpapòdà bàbá rere ìrántí ọdún kan ìpapòdà bàbá rere ta ni bàbá rere tí mò ń sọ nípa rẹ̀ àwọn náà ni bàbá wa David Oyelami Oyeyemi bàbá wa olóògbé David Oyelami Oyeyemi. àdúrà mi ni pé kí ọlọ́run bá àwọn ọmọ yìí ní ọdún kan sẹ́yìn ni bàbá ti lọ sílé ayérayé bàbá wa David Oyelami ọkọ màmá wa Dickness Oyeyemi kí ọlọ́run bá lè tu ìdílé nínú bí wọ́n ṣe ń ṣe ìrántí kí ọlọ́run bá lè tu ìdílé nínú bí wọ́n ṣe ń ṣe ìrántí ọdún kan bàbá wa David Oyelami Oyeyemi olóògbé jẹ́ ìpè adẹ́dà ní ọjọ́ ìsinmi ogúnjọ́ oṣù kẹwàá ọdún 2019 ní ẹni ọdún mẹ́rìndínláàádọ́rùn-ún 86 years èyí tí ètò ìsìnkú wọn wáyé ní ọjọ́ ẹtì ọjọ́ kẹtàlá oṣù kejìlá ọdún 2019 ní ìjọ Eagle Baptist Church abí olóògbé pa oyelami adisa ní ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún 1933 sínú ìdílé olóògbé pa Samuel oyetola Fẹ́yẹmí àti olóògbé madam Victoria oyeyeola ní ilé ògbúrò nídà wọ́n kọ́ iṣẹ́ malemale lọ́dọ̀ olóògbé pa Emmanuel ọlátúbọ̀sún ní ilé abú òṣùpá fún ọdún mẹ́fà wọ́n sì ṣe àṣeyege iṣẹ́ yìí sì sọ wọ́n di ìlúmọ̀ọ́ká ní ilé Ògbómọ̀ṣọ́ àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ nípasẹ̀ èyí wọ́n di kọngílá àgbà ní ìlú èyí àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀pọ̀ ilé Ọlọ́run ni wọ́n ṣe agbátẹrù kíkọ́ rẹ̀ bí ìjọ Ìdí Òru Baptist Church Kíátíkà Baptist Church Basa Aoro Oko Baptist Church àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣègbéyàwó pẹ̀lú màmá wa ṣẹ́ra adéríyìíkẹ́ oyeyẹmí ní adédọ̀kun tìlẹ̀ àfọmọ́gbó ọlọ́run sì fi àwọn ọmọ tó dára jìnkì ìdílé rẹ̀ bàá olóògbé david oyelami oyeyẹmí wọ́n fẹ́ràn ẹ̀kọ́ bí ó tilẹ̀ jẹ́ pé àgbélékà ni wọ́n kà pẹ̀lú ètò iléèwé alẹ́ ṣùgbọ́n ọlọ́run lò wọ́n láti fún àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ tó yanrantí mélòó la ó sọ nípa olóògbé david oyeyẹmí wọ́n jẹ́ onífẹ̀ẹ́ onísùúrù ènìyàn ẹni tí kìí fi epo bọ iyọ̀ abiyamọ tí kìí fi ọ̀rọ̀ ọmọ ṣeré onígbàgbọ́ tó ṣe é mú yangàn kí ọlọ́run dáàbò bo gbogbo àwọn nǹkan tí wọ́n fi sílẹ̀ tó mí àti èyí tí kò mí wọ́n jẹ́ olùfẹ́ orin wọ́n ṣe iṣẹ́ ilé ẹ̀kọ́ olùkọ́ olóòtú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi fún ọdún tó pẹ́ wọ́n ṣe akápò ìjọ fún bíi ọdún mẹ́jọ láì dá lórúkọ mọ́ sàpà ọmọ ẹgbẹ́ ìfẹ́ lódùn ayé gbàtú church kò ní wọ́n ṣe wọ́n jẹ́ olùdásílẹ̀ àwọn ẹgbẹ́ alájẹsẹ́kù bí jésù wà láàyè àti alẹ́ mi ò dára àti kájọlà ìrètí ògo ògúnnágbòǹgbò ni wọ́n nínú ẹgbẹ́ bricla pa david oyelami baba bisi baba olúwa káyọ̀dé baba olúwọlé baba olúwa sìkẹ́ baba abisoye baba olúwa tóyìn oyèdùnmọ́mi mọ́lá ọkọ dickness sarah adéríkẹ aya oyewalami oyeyemi a kò lè gbàgbé iṣẹ́ rere gbogbo tí ẹ ṣe èyí náà ló mú kí àwọn ọmọ yín fi gbogbo ẹnu sọ pé bàbá tí ènìyàn fi tọrọ bàbá ó lè ṣe èyí tí màmá wa Dickness Sarah Adédìkẹ́ pẹ̀lú sì fi gbogbo ẹnu sọ pé ọkọ tí ènìyàn fi tọrọ ọkọ ọmọbìnrin ó ní ẹ ṣe àwọn ọmọ ẹbí wọn wá dúpẹ́ lọ́wọ́ olóyè Báyọ̀ Àyànwó Sàmàdé ìkọ́làbà ti Ìbàdàn fún aṣojú aṣojúsẹ́yìn wọn wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ bricklayer ìjọ ayégun baptist church lápapọ̀ àti àwọn àlùfáà wọn bákan náà gbogbo díákónì ìjọ ayégun bàbá wa dikin ayégbọ́yìn kíkẹ́ àyàn lérè ẹgbẹ́ ìfẹ́ lódùn ayé baptist church cooperative jésù wà láàyè àti alẹ́ mi ó dára gbogbo àwọn ọ̀rẹ́ ọmọ wọn lọ́kùnrin àti lóbìnrin wọ́n kí gbogbo ẹ̀yin ìjọ tí àwọn ọmọ wọn ń lọ wọ́n gbàdúrà pé ọjọ́ ayọ̀ ni àwọn yóò fi san fún yín àwọn náà gbàdúrà fún ìdílé Oyèyẹmí pé ìrántí ayọ̀ ni yóò máa jẹ́ fún yín lọ́dọọdún lórúkọ Jésù. pé ọlọ́run yóò bá yín gbé àti màmá àti àwọn ọmọ ìrántí ayọ̀ ni yóò sì máa jẹ́ fún yín ìrántí ìrántí ìrántí ọdún ìkẹfà ìpapòdà ẹni rè ta ni ẹni tó fẹ́ràn orin ètí ẹ̀fẹ́ gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn náà ni olóògbé adébísí victoria ògúnlẹ́yẹ ní adéjùmọ̀ olóògbé adébísí victoria ògúnlẹ́yẹ ní adéjùmọ̀ ìyá wa adébísí victoria gúnlẹ̀yẹ ní adéjùmọ̀ jẹ́ ìpè adẹ́dà wọn ní ọjọ́ ìkọkàndínlógún oṣù kẹwàá ọdún 2014 ó wá pé ọdún mẹ́fà gérégé nínú oṣù yìí tí ìyá wa abiyamọ àtàtà onígbàgbọ́ tí ó yè kooro abiyamọ gidi ó fi ọkọ àti àwọn ọmọ tó dára sílẹ̀ ó mà ṣe o aya bàbá wa pa daniel adébáyọ̀ ògúnlẹ̀yẹ ti ilé apánrin ògbómọ̀ṣọ́ àwọn ọmọ màmá wa olóògbé adébísí victoria ògúnlẹ̀yẹ lórúkọ ọ̀gbẹ́ni àti ìyáàfin ògúnlẹ̀yẹ akínwálé wọ́n ṣàpèjúwe ìyá wọn gẹ́gẹ́ bí ìyá onífẹ̀ẹ́ tí ó fẹ́ràn àwọn ọmọ rẹ̀ dénúdénú àwọn ọmọ lórúkọ ọ̀gbẹ́ni àti ìyáàfin ògúnlẹ̀yẹ akínwálé dúpẹ́ pé láti ọdún mẹ́fà sẹ́yìn ọlọ́run sì tì wọ́n lẹ́yìn wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo olólùfẹ́ ìdílé wọn ìjọ ọlọ́run gbogbo tí àwọn ọmọ wọn àti ọkọ olóògbé pa Daniel Adébáyọ̀ ògúnlẹ̀yẹ ń lọ orin tí màmá fẹ́ràn jù òun náà lẹ̀ ń gbọ́ yìí olóògbé Adébísí Victoria ògúnlẹ̀yẹ jẹ́ onífẹ̀ẹ́ olùrànilọ́wọ́ àti ẹni tí ó bẹ̀rù ọlọ́run nígbà ayé wọn ìyàwó Adébísí Victoria ògúnlẹ̀yẹ ní Adéjùmọ̀ ọmọ yín Julius Akínwálé ń ṣe lédè lẹ́yìn yín ẹ̀yìn James Ọláníyì kò gbẹ́yìn ìyáàfin Táyọ̀ ń ṣe lédè ìyáàfin Tóyìn Adékẹ́yẹ kò gbẹ́yìn ìyáàfin Atúnikẹ́ ń ṣe lédè lẹ́yìn yín bẹ́ẹ̀ ni onígbọ̀wé ètò yìí lálẹ́ òní ọ̀gbẹ́ni àti ìyáàfin Ògúnlẹ̀yẹ Akínwálé ń ṣe lédè lẹ́yìn yín ọkọ yín Pa Daniel Adébáyọ̀ Ògúnlẹ̀yẹ pẹ̀lú wọn kò gbẹ́yìn gbogbo wọn ló sọ pé ẹ máa sùn láyà olùgbàlà olùkéde lórúkọ gbogbo ọmọ àti ọkọ mọ̀mọ́ ni ọ̀gbẹ́ni Ògúnlẹ̀yẹ Akínwálé àti aya wọn ẹ̀yin mọ̀mọ́ yóò dára fún yín lórúkọ Jésù yóò ti bu omi ọgbọ́n mu nínú ètò ti alẹ́ òní ta ni ẹni tí à ń sọ nípa rẹ̀ àwọn náà ni olóògbé pa ìsíkẹ́lì yàndá adéògùn ògúndàpọ̀ olóògbé pa ìsíkẹ́lì yàndá adéògùn ògúndàpọ̀ àbí bàbá wa olóògbé ògúndàpọ̀ ní ọjọ́ ìkẹrìndínlógún oṣù kẹwàá ọdún 1920 orúkọ bàbá wọn ni pa James Alábí ògúndìran ògúndàpọ̀ àti màmá mariam òkè oyọyin ògúndìran ògúndàpọ̀ bàbá jẹ́ ọmọ ìjọ first baptist church adudu orúkọ àwọn ìyàwó pa ní olóògbé ìsíkẹ́ẹ̀l yàndá adéògùn ògúndàpọ̀ ní mama janet adoni àti ìyàwó grace ọláwùmí adéògùn. ọmọ ìṣẹ́ ó débi tá à ń sọ yìí ó kù sọ́wọ́ rẹ̀ bàbá wa olóògbé pa ezekiel ìyàndá adéògùn ògúndàpọ̀ wọ́n papòdà ní ọjọ́ ìkejìlélógún oṣù kẹwàá ọdún 2019 lẹ́yìn ọgọ́fà ọdún 120 years tí a sì ṣe ìsìnkú wọn ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2019 ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tí a lò tán yìí ló pé ọdún kan gérégé tí pa ezekiel ìyàndá adéògùn ògúndàpọ̀ wọ́n papòdà lókè ìpẹ́ bákan náà òní yìí gan-an ti ṣe ọjọ́ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún yìí ló pé ọdún kan gẹ́rẹ́gẹ́ tí bàbá wọ ilẹ̀ Pàdòdò ó mà ṣe o bàbá wa fàá ìṣíkà ènìyàn dáadé ògùn Ògúndàpọ̀ gbogbo àwọn ọmọ rere tí ẹ bí pẹ̀lú aya yín pẹ̀lú àwọn ọkọ ọmọ yín àti aya àwọn ọmọ yín ló ń dúpẹ́ lónìí pé gbogbo ohun tí ẹ fi sílẹ̀ láti ọdún kan sẹ́yìn wọ́n wà ní àlàáfíà èyí ló mú kí ẹnu gbogbo wọn gba ọpẹ́ àti ìyìn nínú ìjọ First Baptist Church Àdùdù lónìí kí Ọlọ́run gba ọpẹ́ wọn bí a ṣe wá ń ṣe ìrántí ọdún kan ìpapòdà fàásíkẹ́ ìyàn dáadé ògùn Ògúndàpọ̀ a gbàdúrà kí ọlọ́run jẹ́ kí ẹ̀yìn bàbá dára fún gbogbo ọmọ ọmọ ọmọ ọkọ ọmọ aya ọmọ àti ìdílé lápapọ̀ àwọn pòtí pa ìsíkẹ̀lì yàn dáadé ògún ògún dàpọ̀ dìmú nígbà ayé wọn ni wọ̀nyí wọ́n jẹ́ alága ìkọ́lé fún first baptist church abudu akápò ìjọ fún first baptist church adudu fún ọdún pípẹ́ alága ẹgbẹ́ ọba bí ọlọ́run kò sí ní first baptist church adudu wọ́n jẹ́ bàbá ẹgbẹ́ gbéjésùgà wọ́n jẹ́ bàbá ẹgbẹ́ ọmọwùmí adudu bàbá ẹgbẹ́ alága ọmọ ilé baálẹ̀ ìsàlẹ̀ ọ̀rá lásìkò tí bàbá jẹ́ akápò ìjọ wọn jẹ́ olótìtọ́ ènìyàn àti ẹni tí ó ṣe é fi ọkàn tán tí kì í sì fi dúdú pe funfun ǹjẹ́ ìwọ olùgbọ́ mi ǹjẹ́ a lè pè é bí èyí wọ́n kì í yan ìpọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kì í yan àlò wọ́n jẹ́ abiyamọ tí kì fi ọ̀rọ̀ ọmọ ṣeré èyí náà ló mú kí gbogbo àwọn ọmọ yín ṣe ìrántí yín lónìí tí ó sì mú gbogbo wọn sọ pé bàbá gidi lẹ ṣe nígbà tí ẹ wà lókè ìpẹ́. a dúpẹ́ lọ́wọ́ ìjọ First Baptist Church àdùkù àti àlùfáà ìjọ àdùkù àlùfáà Joseph Adésínà jẹ́wọlé wọ́n dúpẹ́ lọ́wọ́ àlùfáà Olúyọ̀lé Àjàní àti gbogbo ìjọ ìròyìn Ayọ̀ Baptist Church ní ọgbẹ̀gbọ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù Ibrahim Assis Gbọ́dẹ́níyì and his caucus and, and his group bákan náà gbogbo àwọn abẹ́sìnkáwọ́ ọ̀nàrẹ́bù Ibrahim Assis Gbọ́dẹ́níyì wọ́n ní ká kí yín ní Surulere local government tirẹ̀ ṣáájú wọ́n ní ayọ̀lẹ́ ò fi gbà á wọ́n sì gbàdúrà fún ọ̀nàrẹ́bù gbọ́dẹ ní ìpè ẹ ó máa pọ̀ sí lórúkọ olúwa wọ́n dúpẹ́ lọ́wọ́ produce buyer association Ògbómọ̀ṣọ́ ìrẹsà apá branch lábẹ́ bàbá olúyọ̀lé àkànní bákan náà wọ́n dúpẹ́ lọ́wọ́ Thomas àti Paul ọ̀làdélé àkànó ọpẹ́ wọn tó lọ sọ́dẹ̀ ọ̀gbẹ́ni sọlá alàgbé eléru wọ́n dúpẹ́ lọ́wọ́ ìdílé late Ezekiel alàgbé ìdílé John ogunọlá honest printer àti ìdílé Jacob Ògúnọlá bákan náà wọ́n dúpẹ́ lọ́wọ́ ìdílé aláta asípátákó ọlọ́dẹ wọ́n dúpẹ́ lọ́wọ́ ìdílé Emmanuel Àkànjí Àdùdù àti baálé Àdùdù bàbá wa Raimi Akínníyì ọpẹ́ lọ́wọ́ ààrẹ aláṣà ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ìdílé baálé ìsàlẹ̀ ọ̀rá lápapọ̀ ìdílé ògúnọlá wọ́n ní ká kí i wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọ onítàbọ̀mọ̀ kínní ti àdùdù àti gbogbo ìjọ ìròyìn ayọ̀ baptist church ní ọ̀gbẹ̀gún ògbọ̀nsọ́ ọpẹ́ lọ́wọ́ ìdílé emmanuel àkànjí àti ìdílé pa jacob ọláwuyè àti ìdílé thomas àkàgbé ìdílé àkàgbé ògúndàpọ̀ wọ́n ní ọjọ́ ayọ̀ ni ó fi gbà lórúkọ jésù bàbá wa pa ìsíkẹ́ ìrìnàdá dé ògún ògúndàpọ̀ àwọn ọmọ yín wọ̀nyí ló ń ṣèrántí ìpapòdà ọdún kan yín lónìí abigail ọládàpọ̀ ń ṣèrántí rachel àti olúfẹ́mi adéògùn kò gbẹ́yìn olùsìkẹ́ pẹ̀lú túnjí àkàngbé àti mary ń ṣe lédè lẹ́yìn yín comfort àti juliana kò gbẹ́yìn rebecca àti felicia ń ṣe lédè lẹ́yìn yín bákan náà ni ọ̀nàrẹ́bù sọlá adéògùn ògùn dàpọ̀ kò gbẹ́yìn solomon àti olúgbadé adéògùn ń ṣe lédè lẹ́yìn yín bọ́sì àti ruth kò gbẹ́yìn bákan náà cecilia pẹ̀lú ń ṣe ìrántí ọdún kan ìpapòdà yín lónìí a kò lè ṣàìrántí ọ̀kan nínú àwọn ọmọ yín tí òun pẹ̀lú ti papòdà tí í ṣe Simeon Adéògún a gbàdúrà kí Ọlọ́run tu gbogbo àwọn ọmọ wọ̀nyí nínú lórí ikú Simeon Adéògún bákan kan náà kí Ọlọ́run bá wa fi ààbò rẹ̀ bo gbogbo àwọn ọmọ àti aya Simeon Adéògún olùkéde ní gbogbo àwọn lórúkọ gbogbo àwọn ọmọ ní gbogbo àwọn ọmọ pátápátá lórúkọ ìdílé bàbá wa Ezekiel Ìyàndá Adéògún nípa ìrántí bàbá etí wọn wà kọ orin gbórí rẹ sókè aláàrẹ tí bàbá fẹ́ràn jù. ọgbọ́n tí a ó dọ̀bù mu ẹ̀yin aráalé ò ní pé kí ni a ó sọ nípa tirẹ̀ nígbà tó bá kú èyí mú mi rántí nígbà tí mo gbọ́ ìtàn bàbá wa adé ògún ògúndàpọ̀ ó mú mi rántí ìtàn òǹkọrin tí a pè ní William Williams William Williams jẹ́ ẹni tí Ọlọ́run pè fún iṣẹ́ ìránṣẹ́ tí ó fara mọ́ inú ijù àti inú igbó láti ìgbèríko kan sí ìgbèríko kan. nínú àwọn ìrìn àjò William Williams nínú àwọn ìrìn àjò wọ̀nyí kò ṣàìsí alábàápàdé àwọn ẹranko abàmì ẹyẹ abàmì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá wa tí a ṣe ìrántí wọn yìí àwọn pẹ̀lú oríṣiríṣi nǹkan ni wọ́n rí ọlọ́run sì mú wọn borí gẹ́gẹ́ bí àwọn ọmọ wọn ṣe sọ wọ́n jẹ́ onígbàgbọ́ tó ṣe é fọkàn tán wọ́n sì jẹ́ ẹni tí ó kún fún ẹ̀mí ìsìn ǹjẹ́ ìwọ olùgbọ́ mi jẹ́ ó kún fún ẹ̀mí ìsìn n ó kọrin yẹn ṣùgbọ́n kí n tó kọrin yẹn n ó kọrin tí bàbá fẹ́ràn jù ṣùgbọ́n kí ni mo fẹ́ fàyọ nínú ìtàn William Williams ọlọ́run fún un ní oore ọ̀fẹ́ ó ṣe bá àwọn ẹranko abàmì pàdé lónírúurú ọlọ́run fún un ní oore ọ̀fẹ́ láti borí ọ̀pọ̀lọpọ̀ ogun ló dojúkọ bàbá tí a ṣe ìrántí wọn pẹ̀lú tí ọlọ́run sì mú wọn borí ìwọ̀nba tí ọdún yìí kù kò ṣàì mú oríṣiríṣi àwọn ẹ̀gún dání àwọn ẹranko abàmì kò ṣàì wà lójú ọ̀nà wa àwọn onírúurú wà lójú ọ̀nà ìjì wà níbẹ̀ pẹ̀lú àìríjẹ àìrímu pọ̀ àìrí náà àìrílò pọ̀ ṣùgbọ́n mo bẹ ọlọ́run pé kó wá tọ́jú wa ọlọ́run tí ó wá mú William Williams tó fi lagejò ayé já tó fi bọ́ lọ́wọ́ àwọn ẹranko yìí tí ó sì mú bàbá wa tí a ṣe ìrántí wọn yìí bàbá wa Ògúndàpọ̀ tó mú wọn la ayé wọn já pẹ̀lú ìrọ̀rùn yóò mú àwa pẹ̀lú la ọdún ìjà lórúkọ Jésù a ò sì ní farapa tí o bá gbàgbọ́ jẹ́ ká jọ sáré gbọ́ orin máa tọ́jú mi jù fà ńlá èyí tí a mọ̀ gbogbo tí a ṣe ìrántí àwọn ẹni wọn lálẹ́ ilé ọlọ́run lọ́wọ́ kí ẹ̀mí mọ́ kó bá ní dáàbò bò wọ́n kó bá ní ṣe àtọ́nà wọn. ìwọ ara ilé pẹ̀lú tó ń gbọ́ mi ìwọ pẹ̀lú lè wà lórí ìkúnlẹ̀ rẹ láti pe ọlọ́run pé kò fún gbogbo ọ̀rọ̀ ọlọ́run níwọ̀nba tí ọdún ìkú ẹ̀rí pé ṣé ó sì bẹ́tà máa ń sí orin bàbá bójú rẹ sókè aláwọ̀. kí ẹ̀ jókòó ni. wọ́n bá ń sí bórí rẹ sókè. ẹgbẹ́ sì máa fọ́ létí àwọn ẹni wa yìí àfi wọ́n lé ọlọ́run lọ́wọ́ kẹ́mi mọ́ kó bá ní ṣe aláàbò wọn ìwọ tó wà nílé pẹ̀lú pé ọlọ́run pé wọ́n bá tọ́jú ikú kẹ́mi mọ́ kó ṣe aláàbò rẹ̀ bí a ṣe ń gbọ́ ẹsẹ̀ ìkejì. David Oyelami tí a súre fún àwọn ọmọ bàbá wa Ògúndàpọ̀ tí a sì súre fún àwọn ọmọ bàbá wa mo gbàdúrà pé lórúkọ Jésù àbọ̀ Ọlọ́run yóò bọ ẹ̀yin náà tí ẹ ń gbọ́ mi lórúkọ Jésù orin ètí bàbá wa Ògúndàpọ̀ fẹ́ràn jù Gbórí rẹ sókè alárẹ torí ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ Ọlọ́run sọnù ọ̀rọ̀ rẹ pé ayọ̀ máa ń bọ̀ lówùúrọ̀ ayọ̀ máa ń bọ̀ lówùúrọ̀. ológun ayọ̀ ń bọ̀ lóòrọ̀. n ò ní sọ aláìdúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe mí lóore wọ̀nyí ọ̀nàrẹ́bù sọlá ẹgbẹ́ jésù lọ́ba ọkùnrin afúrúgbìn kínní jésù lọ́ba obìnrin ìfẹ́ olúwa ìbùkún olúwa àti ìràpadà obìnrin mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àjọ̀dún tẹ́ ẹ ṣe lónìí tẹ́ ẹ rántí mi sí rere lórúkọ jésù ẹ máa pọ̀ sí ẹ̀yin náà àwọn ọmọ yín yóò sì máa bá aláàánú pàbà lọ mo dúpẹ́ lọ́wọ́ yín o bí ọ̀kan nínú àwọn ohun ìrìnsẹ̀ yín wọ̀nyí tó ìrántí bàbá wa Reverend Simeon Ọládélé tí wọ́n jẹ́ former manager of caretaker microfinance bank lágbára ọlọ́run yóò pé ọdún kan tí bàbá fi ayé sílẹ̀